ètò yìí ètò wa Ramadan Kareem ti ń wáyé láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé tí wọ́n ń wò wá rekete báyìí ní gbogbo àyè káàyè kódà àwọn tó wà lórí Facebook náà wọ́n ń wò wá lórí YouTube wọ́n ń wò wá lórí Instagram wọ́n ń wò wá àdúpẹ́ o àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tẹ́yìn lù lọ́gọ ẹnu pé ẹ̀ ń gbádùn ètò Ramadan Kareem èmi ọmọ ìyá yín náà ni èmi Yusuf ọba ọwọ́ àdúrà ni gbogbo ayé mọ̀ mí sí mo kí yín láàárọ̀ yìí wípé ìkẹ́ Ọlọ́run àtọlọ́lọ́run kọ́mọ nítorí pé inú Ramadan láwà wàá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pa abẹ́rẹ́ Ramadan náà láyà tàlàáfíà wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ sẹ́rí pé hmm, a ti ń da mẹ́ta báyìí o hmm, a ti ń da mẹ́ta báyìí a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run èyí tó kù náà ọlọ́mọ́sàsí rọrùn fún wa ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé nínú ètò yìí oríṣiríṣi àwọn ìlànà la ní ń bẹ̀ hmm, alẹ́bi agbala tá a ti fa àwọn àlejò wa hàn yìí tẹ́yìn ló ti ra àwọn àlejò wa tẹ́yìn tá a ti jọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ nínú àwọn àfa ńláńláńlá tá à ń gbé wá sí ìjòkó yìí bàbá wa tí mo wá gbé wá ní àárọ̀ yìí náà ni àfáà wa àgbà hmm, àgbà àfáà fadila sheikh al-imam ayub uthman asalaamu alaykum wa rahmatulahi barakatu bàbá ibà sálámà sáwọn ará wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuhu. tó bàbá wa alálùbáríkà lẹ́rìn yẹn o ọ̀kan nínú àwọn àgbà àfáà ni wọ́n ní ilé ìkéwù bàbá wa asheikh al-gamawi kọ́lọ̀ ń dákun mọ́sàjárí bàbá náà pẹ́ fọlá nàbì lọ́dọ̀ ẹ̀rí lẹ́ni ọ̀rọ̀ tá a fẹ́ yanjú pọ̀ pẹ̀lú èmi àti bàbá súnmọ́ kó tó di pé a tara bọ ètò ẹ̀dùn màbí ìṣe wa a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olóore nítorí wọ́n ní èèyàn yín ni yín ni kẹ́ni lè ṣe míì àfi ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dúró tì wá tí wọ́n jẹ́ tòyí ọbọ̀ sójú wòran yìí àwọn kan ni wọ́n wà lábẹ́ àwọn kan ni wọ́n ń bẹ lẹ́yìn ọgbà tọ́gbà òfin wò bàbá wa Professor Ahmed Bonu Salahuddin aláṣẹ àti olùdarí ilé Standard Insurance Consultant Limited tí wọ́n kàlẹ́ sí number thirty three Victoria Robi Eke Street off Admiralty Way ní lẹ́kì phase one nílùú èkó ń bí bàbá ọlọ́mọdé ẹ̀ máa padà sí ibú láéláé ọlá nàbì lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́mọba adúró tì yín o ọlọ́mọba wà pẹ̀lú yín ọlọ́run ní fi yín sílẹ̀ eh, afitina afiki bàbá wa alhaji abdulhakeem olúgbòye àti ìyàwó wọn alhaji awamọ̀díyà olúgbòye ọlọ́mọsàbà adúró tì yín aláṣẹ àti olùdarílẹ̀ṣẹ̀ eh, ọlá links properties ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín iléeṣẹ́ náà ní bàjẹ́ o eh, number sixty five ìyá ìyá àbátan làwọn wà kọlọmọsàbà adúró tì yín mo wá wa ìyá dáadáa ìyá àlùbáríkà alhaja wa khadija suola ìyá àdínní ọwọ́ àdúrà wọn wà lamẹ́ríkà àwọn náà ṣe bẹ̀bẹ̀ fún wa gbogbo aṣọ tẹ̀lé tá à ń há fáwọn èèyàn ni ìyá yìí lọ́mọ̀ kó kalẹ̀ fún wa aṣọ náà pọ̀ ó bù háyà ọlọ́run dákun ìyàwó náà mọ̀ já wọn náà sí òhò láéláé ọlá nàbẹ muhammed lọ́dọ̀ ọlọ́run bá dúró tì wọ́n wọ́n ní a máa fi tọrọ àdúrà ni o fún àwọn tó bí àwọn alhaji abdulyakin bishiriyu ìṣọ̀lá wọn ní kọlọ̀ ń bá wa kẹ́ wọn alhaji àwọn sharifat agbájé ọlọ́mọṣà bá wa kẹ́ wọn ìyá bàbá wa alhaji wa taiwo rauf suwọlá tọ́jọ́ bàbá ọkọ wọn ọlọ́mọṣà bá wa kẹ́ àti ẹ̀gbọ́n ìyá wọn tí ó wọn alhaji wa inform pẹ̀lú ọkọ wọn alhaji wa inform kọlọ̀ ń dákúmọ́sà bá wa kẹ́ wọn ọlọ́mọba wa gẹ̀ wọ́n kúmọ́ alhaji wa Mansura tó lówa tóyìn láti lọ Abẹ́òkúta àwọn náà máa ká sọ fún wa o ọlọ́mọsà bá wa dúró tì yín o kọ́dà aṣọ wọn láàfin ṣàlejò láàárọ̀ yìí aṣọ ajá tóyìn láàfin ṣàlejò láàárọ̀ yìí <clears throat> wọ́n náà máa fi tọrọ àdúrà fún ìyá tó bí àwọn ní alhaji wa Mufliya Èjìdé Adéomi ọlọ́mọsà bá wa wa alhaji ọlọ́run mọ́sà bá dúró tì wọ́n àwọn náà ni a máa tọrọ fún bàbá tó bí àwọn àti ìyá wọn alhaji àwa àna alhaji ààrẹ ọlọ́run bá wa kẹ́ wọn bá gẹ̀ wọ́n àti bàbá ọkọ àti ìyá ọkọ wọn alhaji àna alhaji àkọ́létowó ọlọ́run mọ́sà bá wa kẹ́ gbogbo wọn ọlọ́run bá wa foríjì wọ́n. kúmọ̀ alhaji wa abdullatif ọ̀yáṣípẹ̀ tí wọ́n jẹ́ arósàdín ní mọ́sálásí sogoro central mosque pẹ̀lú ìyàwó wọn alhaji àwa ọ̀yáṣípẹ̀ àwọn náà mọ̀ dásítò yìí o wọ́n ní àmọ́ fi tọrọ àdúrà fún màmá tó bí àwọn alhaja wa samiat ọyáṣípẹ àti ìyá ìyàwó àwọn alhaja wa fatimat ọlásàndé kọlọmọsà bá wa kẹ́ wọn kó sekún sinmi fún wọn wájú tí wọn kọjú sọlọńjọ rẹ ní tí wọn fi sílẹ̀ ọlọmọjọ ó bàjẹ́ kó mọ kí àwọn alhaji wa abdulrasaq láti lu Kumasi lọ́hùnún ní Ghana lọ́hùnún àwọn náà fún wa ní owó pé ká máa fún gbogbo àwọn tán bá ti jẹ ẹ̀bùn wa tán bá ti wá sórí ètò kí Ọlọ́run dákúmọsà bá wa san yín lẹ́san rẹ̀ o wọ́n là ń lọ́dọ̀ Ọlọ́run wọn làwọn fi dàníyàn ni káwọn fi ń tọrọ fún ìyá tó bí àwọn ni alhaji àwọn Muinat balógun ọlọmọ sábà wa kẹyà náà ọlọmọ bá wa gẹ wọn eh, torí ẹ̀kọ́ pọ̀ lára alhaji abdulrasaq yìí púpọ̀ torí lọ́dún tí wọ́n kọ́kọ́ bá wa pàdé ọlọ́rọ̀ eh, tí wọ́n sọ wọ́n làwọn wọ́n làwọn fi ètò ibẹ̀ lọ́hùn pé tọ́lọ̀ ń bá kí àwọn àwọn máa dá láti gbà náà àwọn náà ti ń ṣe bẹ́ẹ̀ lọ́dún tí ń yóò tún pọ̀ ju tẹ̀sí lọ́dún yìí lọ ọlá nàbì muhammed lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahi adákun ẹ má jà á dẹ̀nà pẹ́nu torí pé ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ yanjú láàárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ yanjú ṣùgbọ́n nísìn á lọ a lọ wo eré oníṣe wa tá a pè ní ẹ̀kọ́ Ramadan tá a bá ń darí bọ̀ láti bẹ̀ a darí sílùú Ìlọrin lọ́dọ̀ bàbá wa Al-Qur'ani tá a bá wá kú òun bẹ̀ a darí padà sínú stúdíò yìí èmi àti àfa mi a wà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìṣèmẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem mo rò pé ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wá sí tẹ̀ ń gbọ́ yìí àti eré oníṣe àti wá sí tá a gbọ́ sẹ́ni pé gbogbo ẹ̀ pátápátá lọ́lẹ́kọ̀ọ́ nú ẹja máa tẹ̀lẹ́kọ̀ọ́ bẹ̀ ni bàbá wa al àbáná ìlú Ìlọrin náà ni wọ́n kalẹ̀ sí inú àwọn afá àgbà nílọrin ni ọlọmọjọ ó bàjẹ́ fún yín láéláé ọlá nàbì lọ́dọ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ ṣeun ẹ kú àdúró tiwa. ẹgẹ́ mo ti wí pé tí n bá padà dé èmi àti àfáà mi Sheikh Ayub Othman a wà á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní pẹrẹwu bàbá ọ̀rọ̀ tí mo fẹ́ ká yanjú láàárọ̀ yìí òun náà ni gbólóhùn kan tí Ọlọ́run máa kó yìí fún wa ní alukurani táwọn àwọn àfáà ń gbà tí wọ́n máa ń ṣe kútúbà tí wọ́n máa fẹ́ adli wal ihsani al-ihsan yẹn gangan mo fẹ́ ká yanjú lónìí al-ihsan al-ihsan dáadáa dáadáa dáadáa ṣíṣe akọ́nà bàbá ẹ dáhùn kí là ń pè ní dáadáa ṣíṣe kí là ń pè ní dáadáa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته mo kí wa ní gbogbo ilé lẹ́yìn tí a ti kí ọlọ́run tá a sì fi hàn fún ànábì wa muhammad ọlọ́run bá a kí ànábì bá a kí àwọn ará ilé ànábì bá a kí àwọn sàábì ànábì wa muhammad bá a kí àbá ṣe adam abdullahi lórí ṣe kamali dín ṣe yusuf abuhaji gbogbo wọn pátá ọlọ́run bá a kí wọn bá abdul merkaz ọlọ́run bá a sọ wọn bá wa ṣe abdulwahab sube algamawi ọlọ́run jaari wọn pẹ́ bàbá wa alfanla bàbá wa almiskinu gbogbo àwọn afọ pátá ọlọ́run bá a dúró tì ní bàbá wa tí a jókòó tì náà bá yẹn sáàrú. ẹ alexan maratibul islam àbí maratibul dinil islam tá ń sọ pé bí islam ṣe jókòó àbí bó ṣe rí nínú tí a máa wò ń bẹ̀ náà ni pé nǹkan mẹ́ta náà ni alìsílámù fúnra rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alìhìmán ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alìhìsán dáadáa yìí ó ní tí èèyàn bá ti ṣe islam gẹ́gẹ́ bíi pé ta bá ní kí náà dábá ní dáadáa ìyẹn ni pé kò sí nǹkan tá a lè pè ní dáadáa tó yẹ pé dáadáa náà ni ó máa jẹ́ ó dàbí pé kéèyàn fún èso bí mẹ́ta ká fún papọ̀ sójú kan sẹ́mọ̀ gbé ń táwọn bẹ̀ náà ni pé adùn dáadáa ìsìláàmù tá a ní tá a sin lọ́hùn tá a nígbàgbọ́ pé kò sọ́ba àmì àfọlọ́hùn tá a gbà pé anábọ̀ Muhammad jíṣẹ́ ọlọ́run ni ẹ̀mí wa la fi ṣe inú dáadáa ni ká kírun tá a bá kírun á fi ẹ̀mí àtara ṣe lẹ́yìn náà ni sakat sẹ́mọ̀ pé sakat àtẹ̀mí àtara náà la fi ṣe dáadáa láyọ̀ nu sakat torí pé tó bá yọ sakat ìyẹn ni pé owó tí wọ́n fún ara rẹ̀ ṣe wàhálà rẹ̀ ó tún wá fún yàn dáadáa tó islam fẹ́ kọ́ wa ń bẹ̀ náà nìyẹn bẹ́ẹ̀ náà ni ààwẹ̀ tá ń gbà yìí ọlọ́run fẹ́ kọ́ wa ní dáadáa tí ń bẹ̀ ń bẹ̀ ká lè mọ iye bí pé tá a bá ṣe ọrẹ fẹ́ tẹ́bí bá pa wá àwa náà mọ̀ bí tẹ́bí bá pa ẹlòmíì irú kí la lè fi rọ́pò fún dáadáa náà la ṣe fún bẹ́ẹ̀ náà ni hajj tá ń ṣe ẹ rí i pé tá a bá wo islam dáadáa ìbádàtú yawmiya ń bẹ̀ ń bẹ̀ òṣùbọ̀yíyà ń bẹ́ńbẹ́ sànàwíyà ń bẹ́ńbẹ́ gbogbo ẹ̀ náà lórí pé kí dáadáa lè kárí gbogbo wa náà ni látara ń táwa ń wí ni pé ìsìláàmù jẹ́ àkọ́kọ́ ní maratib al-imanu jẹ́lẹ̀ kejì ìgbàgbọ́ tán ní ká nínà sọ́lọ́hun sí màláìkà sí àwọn tíra gbogbo tí wọ́n ní ká nígbàgbọ́ lára wọn náà ni pé gbogbo báwọn ṣe é ṣe ní dáadáa káwọn náà bẹ̀rẹ̀ sí ṣe kí dáadáa ẹ máa sàn kárí ká tó wá sọ pé alexander fúnra rẹ̀ anábígbọ́n wọn bí anábíwá muhammad ó ní alexander anta abudallaha ka'annaka tarahu wa in lam takun tarahu fa innahu yarak máa máa pé tí ń jẹ́ dáadáa ni pé anta abudullah sílọ́hun nínú ìbáàdà iná ní kéèyàn sílọ́hun wà ẹ̀sìn sina wá ní ká ṣe dáadáa láàrin ara wa alexander yìí mẹ́ta ni alexander ilallah ilal khaliq ọlọ́run tó dá wa ká ṣe dáadáa sí òun náà ní ká sìn bó sì ní ká sìn òun ìyín ò dí ọlọ́run kú kò sì lékun kò sì dí ikú ọlọ́run bẹ ń jẹ́ ọlọ́run fúnra rẹ̀ ṣùgbọ́n tá bá ṣe kí ni mo ṣe é ṣe ọlọ́run tí ń pa wá láṣẹ dáadáa la fẹ́ mú ń bẹ̀ pé àǹfààní tara wa ni tọ́lọ́run bá ní ẹ má ṣe báyìí ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí èyí tó ní ẹ má ṣe yẹn aburú ní bẹ́ẹ̀ fún yín ló fi lè yín jìnà sí èyí tó sì ní ẹ yẹn dáadáa ní bẹ́ẹ̀ tábà wo náà gbogbo ẹ̀ náà pátá lórí dáadáa ni. bákan náà alexan kó o ṣe dáadáa ilẹ̀ àgẹ̀rìk minal makhluk sáwọn àmì tó jẹ́ ẹ̀dá ọlọ́run bí àwa tá a jọ ẹ̀dá fúnra ara wa yìí ká ṣàánú ara wa ká ní tarahum bainana kọ ta'awanu ala albirri wa taqwa wala ta'awanu ala alithmi wal udwan ọlọ́run ní tó dáadáa ni ẹsẹ̀ fúnra yín o ẹran ara yín lọ́wọ́ lórí dáadáa ẹ má máa ran ara yín lọ́wọ́ lórí aburú torí tá a bá ti ní dáadáa alìjẹsà wal ihsan dáadáa yóò jèrè bódà láìra ẹni aràn ní dáadáa tó ṣe yóò jèrè bódà láìra ẹni rán ní dáadáa yóò jèrè bódà láìra ẹni aràn ní kà tó ṣe kà yóò sunkún bódà láìra ẹni rán ní níkà yóò jẹ ká bódà láìra gbogbo kíní yìí wọ́n fi ń kọ́ wa pé Islam gbogbo ohun tó wá kọ́ wa náà ni pé ká ṣe dáadáa sí rárá wa torí pé ìwọ tó ń sin lọ́hùn tó ní tó wá ṣe dáadáa ó dàbí àwọn bàbá wa ní ó dàbí ẹni tó kọ́ létí orin tí ó kò síbẹ̀ ìbádà tó ń ṣe náà dáadáa náà ni ó gbé wọ́n ní al-amalu salih al-kalimatu tayyiba wal-amalu salih yarfa'u bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ rẹ̀ tó ń ṣe ogbẹ̀ má jẹ́ òye pé ọ̀rọ̀ mi ni ẹgbẹ́ mọ́ wà mi rárá ò tí pé máa ṣe dáadáa kan tó máa sọ jáde tó bá jó ní kọmọ látara tó ń sọ yẹn náà kọmọ asọ fáwọn èèyàn pé tó ẹ èmi torí pé gbogbo ìgbàgbọ́ ta ni náà wọ́n àwọn taníká nígbàgbọ́ ni látara eléyìí dáadáa náà lè yàn ṣe téèyàn fi jèrè ní ayé ni ẹ ṣe ẹ máa ṣe kà á torí pé rere lolúwa fi ń san ọba mi aláwọ̀ pa owó ẹ níran owó mi níran owó ẹ níran owó ọmọ ran owó àfa owó olórí ran owó ẹlẹ́mú ran ọba mi aláwọ̀ ka ó ń bọ́ ẹ̀dá níran wáyé ni kò dáadáa ni fi ṣe bọ́ jó lórí fi ṣe dáadáa hmm. kéyìn náà máa jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀kọ́ tí ń bẹ lára àwọn ẹ̀dìbò yàn látòrí president olórí pátápátá àwọn ilé asòfin kéékèèké ilé asòfin àgbà àwọn gọ́vnà àwọn tí ó tún máa jẹ lẹ́yìn wọn dáadáa ni ẹ fi ṣe o bẹ́yẹn bá ṣe dáadáa yóò jèrè ẹ̀ ẹ mọ̀ pé àwọn tán ṣe lánàá ẹni tó wà láyé ń bẹ láyé òun náà ti dára wa padà ibẹ̀ náà lẹ́yìn náà ń padà bọ̀ dáadáa tẹ́ bá wá ṣe é lẹ̀ náà lẹ́ padà máa jèrè wọ́n lẹ́rú ọlọ́run kan nígbà tí ń bẹ lórí àléfà ó wá ti kó ń bẹ wọ́n wà lọ́nà ibì kan káwọn máa dákọ̀ rẹ̀ wọ́n wá ní n tó dùn jù ní pé òun yíngbà tó ń bẹ lórí aláṣẹ nàìjíríà sẹ́mọ̀ pọ́n náà rìn bẹnu bí bá ṣe dáadáa ó jèrè ẹ̀ ó jèrè torí gbogbo wa náà sí dáadáa. bàbá ọlọmọsà járe yín nípa dáadáa dáadáa tẹ yìí yìí dáadáa wa ó yé wa yékéyéké wípé tá pè dáadáa òun náà ní nǹkan tá wa pé àwọn ọ̀nà mélòó la lè ṣe dáadáa sí àwọn ìran èèyàn mélòó ló yẹ ká ṣe dáadáa sí pé ah, ṣe dáadáa sí lágbọ́já ṣe dáadáa sí dàgbọ̀dọ̀ ṣe dáadáa sí lágbọ́já sọ pé kí àwọn ṣe dáadáa sí wọn. alhamdulillah inú àwọn tó yẹ ká ṣe dáadáa sí àkọ́kọ́ òbí tó bí wa bọ́lọ̀ sọ ní ibudulaha wala tushriku bi shay'an wa bil walidayni ihsana ó ní ẹ̀yin àwọn òbí yìí o àwọn ni sábàbù wujud àwọn ni wọ́n ṣe okùnfà yín wá sáyé ẹ ṣe dáadáa sí wọn hmm. lẹ́yìn o àwọn zilikuribe àwọn tó súnmọ́ àwọn tẹ́ẹ̀jọ ń gbé kódà ọlọ́run ò sọ pé a kò wu ẹ̀sìn pé àbọ́yá hmm. christian bọ́yá muslim bọ́yá kìíní kan ó lẹ́ni tẹ́ẹ̀ bá jọ ń gbé ṣe dáadáa sí i tó bá tó bá jẹ tó bá ṣẹ́kù jẹ́ ká alájọgbé rẹ̀ ó mà hmm. bákan náà àwọn tí jẹ́yàwó wa alájọgbé àgbànú bọ́ bá ní ṣe dáadáa sí ìyàwó rẹ̀ tọ́ bá ní ṣe dáadáa sọ́mọ rẹ̀ bí ìyàwó náà ló bá ní ṣe dáadáa sọ́kọ rẹ̀ bọ́kọ náà ló bá ní ṣe dáadáa sí ìyàwó ẹ jẹ́ ó sàn dọ́dọ̀ àwọn ọmọ yín lẹ́yìn ọmọ yín ẹjọ́ dọ́dọ̀ ẹbí ẹbí kàtàkàtà àtẹ̀bí iye kan ẹbí tó súnmọ́ ni àti tó jìnnà sí mi ẹ jẹ́ á ṣe dáadáa sí wọn ànábì ní abáròlè bẹ́rẹ̀ àyẹ́sìlá rọ́jò ilà awúdà àbí àwọn olólùfẹ́ òbí yín gbà tán bẹ láì ẹ dáadáa sí wọn àwọn tí ò ní tó yín wàá yẹtí mọ́lá tẹ́kà bí àwọn ọmọ òrukàn ẹ dáadáa sí wọn bùnú sabil ọmọ orírìn tí ń tí ń lọ tó débì kan tí ò mọbi tí ó tọ́lẹ̀ ẹ̀sù síbẹ̀ ẹ ṣàánú ẹ̀ bẹ́ẹ̀ làwọn aláìní àwọn tó yẹ pé ni ẹlòmíì ó ní ṣùgbọ́n kò lè fún yàn ẹnu tí ó jẹ nìkan ló ní ní bùkátà ẹlòmíì sì ní ẹlòmíì ò ní èyí tí ó jẹ àti tí ó fún kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ àwa gbé e dìde pé àfi máa lọ tọrọ káàkiri àwọn tó wà ń pò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ wọn ẹsẹ̀ dáadáa sí wọn bẹ́ẹ̀ muhallafatul kulub àwọn kan àtọ́jẹ́ pé àfin fàyàn sínú ẹ̀sìn ni inú ẹni tó yàn ṣe dáadáa sí ni ẹ̀sìn mi lòun ṣe wọ́n sì ní jùlọ inú Ramadan yìí ṣe dáadáa sí kó wá wò pé ah, ìsìláàmù tí wọ́n ń ṣe yìí ló tún ní kán fún un ní jákà wọ́n tún fún un ní rẹsì wọ́n tún fún un lówó yóò wá wo ìsìláàmù yóò wá wo òun náà ṣe hmm. torí dáadáa náà lànà bí pèèyàn sínú ẹ̀sìn àwọn tá a ṣe dáadáa sí pọ̀ tó yẹ pé dáadáa ó tó ká máa ṣe sí wọn wá ṣe dáadáa síra rẹ náà hmm, hmm. látàn wàázìn kama ahsanallahu ilayka wala hmm. tanza nasibaka mina dunya má gbàgbé ara rẹ hmm. àtọ́ bá ní tó sẹ́kù ni o tó kan ẹlòmíì wọ́n ní number one tọ́jú ẹ̀mí rẹ tọ́ bá ní tó tọ́jú tó wá lékún tó sẹ́kù wọ́n náà wá tún fẹ́ ẹlòmíì má máa dànù hmm. ẹlòmíì ni ó kún ó sì tún sẹ́ dànù kò sì fún yàn ẹlòmíì ẹ wọlé ẹ lẹ́nu ẹ lè bá hundred cars nínú ilé ẹ tí ò níbi tí ń gun lọ àdáhùn tó tún wà ń bẹ̀ ni pé tó bá fẹ́ travel lọ síbi tó jìnnà kò ní gbé mọ́tò yìí lọ kò sì nílé fún yàn pé kọ́láàrí pé ah, wọ́n délé wọ́n bá nǹkan báyìí ni hmm. gbogbo orú nǹkan báyìí Islam ó léwa kú ńbẹ ó ní jẹ́ kí dáadáa rẹ̀ ó sàn dọ́dọ̀ ẹlòmí kọ́dà àwọn ẹranko faiza sabatun fàásìnù síbò àtà tẹ bá fẹ́ pa nǹkan ẹ pa pẹ̀lú dáadáa gbogbo nǹkan Ọlọ́run gbé dáadáa lé lórí bàbá wo lẹ̀ ta wo sánmà a rí pé gbogbo ẹ̀ pátá liyabluwakum ayyukum ahsanu amala gbogbo ẹ̀ pátá lórí dáìrá tá ń bọ̀ náà ni pé dáadáa ni káfí ṣe. Masha Allah ọlọmọsà járe yìí kò bàbá wàlá ẹ ṣàfọmọ ọ̀rọ̀ yìí ẹ ṣàfọmọ ọ̀rọ̀ yìí kódà ẹ tún gbé débi pé àwọn ẹranko gan-an ọlọ́run ní ká ṣe dáadáa sí wọn àwọn nǹkan tá à ń sinú lé ẹ ṣe dáadáa sí wọn fẹbi ọ̀rọ̀ ológbò ọ̀wá ń fẹbi pa ọlọ́run ó bí ọ ẹ dàpọ̀ ẹja dókè lọ́hùn náà tábà padà dé nísìnyí àfàwá sí wa ń kalẹ̀ wọn àti ìlọ inshallah á tún wá yanjú àwọn ọ̀rọ̀ síwájú sí ẹ ṣe yẹkú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹtò wa Ramadan Kareem hmm. mo rò pé ẹ gbádùn àfàwá Sheikh Al-Imam Ayob, Uthman pẹ̀lú gbogbo àwọn àlàyé tí wọ́n ń ṣe fún wa nípa tí wọ́n ń pè ní dáadáa ṣíṣe dáadáa ṣíṣe ìwọ́n lọ nawọ́ jà débi wípé àwọn ẹranko gan-an ká tún ṣe dáadáa sí wọn kókò láwọn èèyàn ká tún ṣe dáadáa sí ẹranko náà àwọn èèyàn ká ṣe dáadáa ká wá ṣe dáadáa síra wa náà ká má gbàgbé orí ara wa náà ká tọ́jú ẹ̀mí ara wa ó bá lówó lọ́wọ́ jẹun tó dáa ó ṣe dáadáa sí rẹnu tó bá lóògùn tó ń lò máa lò lásìkò ó ṣe dáadáa sí rẹnu tọ́lọ́ lọ́hún ní wa bàbá dáadáa tẹ wá sọ yìí mo fẹ́ béèrè wípé ta bá mọ̀ pé èèyàn kan aláburú ni èèyàn yìí aláburú ni èèyàn bú ni kò dáa àmọ́ wá ọlọ́run wá ọlọ́run wá ní bọ́ ọ wá bọ́ sọ́wọ́ kan ọ bọ́ sọ ó nídìí dáadáa wa ó nídìí ìrànlọ́wọ́ wa ó nídìí àánú wa a máa mọ̀ pé òun èyí òkè re ṣé ni ká ẹni ká ṣe ká ẹni bẹ́ẹ̀ lórí ẹ dákun. arin bàbá àdúrà bí ní gbogbo bí tẹ́ yẹ ká sí ọlọ́run ní dàrú ìbéèrè tẹ́ béèrè ìbéèrè tó dáa ni ẹni bá jẹ́ aláburú tá a sì mọ̀ pa aláburú ni iná la sọ lẹ́ẹ̀kan pé mu'allafatul qulub pé èèyàn fa ẹ̀mí ni ọlọ́run sọ fún ànábì náà pé walaw kunta fásitọ̀ galisal qalib lanfad min hawlik tó bá jẹ́ lẹ́mi tó ẹlẹ́ni ẹni tẹ́mi ẹ̀ le tẹ́mi ẹ̀ yí tí máa ń foró ń yaró òní rèèyàn kankan lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ àwọn tí wọ́n gba ìsìláàmù lé ní tàn parí Umar kìíní kan gbogbo wọn náà wọ́n ti ní tí wọ́n ṣe ṣáájú nígbà wọn bá ànábì ànábì dá wọn lóhùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni Sayyidina Ali ó ní ahsinu ilal musi tazud ó lẹ́ni tí bá ń sa burú tẹ̀mọ̀ pálá burú òun gan ni ẹ máa ṣe dáadáa sí torí pé yóò padà ronú pé ah, ẹni tóun ṣe báyìí fún tẹ́yìn ṣe báyìí fún lójoojúmọ́ sísì ń dẹ́yẹ padà fún un a jẹ́ pé ní tóun ṣe yí ọ̀nà ni àáfi pé yàn sẹ́sìn ni mọ́tòrí pé ó níwà kan tí ò dáa kí wọ́n wá filẹ̀ yànpẹ́ láyé ànábì náà wọ́n lẹ́rù sí ọlọ́run kan yóò máa lọ kó ẹ̀gún yóò máa kó òkúta yóò máa tó bá rà ànábì gan yóò máa lẹ̀ lóko lójú ọ̀nà tánábì wa ń kọjá ànábì àwọn sàbí wọn sọ pé ah, ṣé káwọn lọ bá ànábì ní ara ẹ̀ filẹ̀ kódà ńjọ́ kan tá ànábì wa kọjá tí ò wá rí kán lẹ́kọ̀ọ́ wá ní a ah, wọ́n wá dúró pé ẹni tí máa ń ṣe báyìí tí máa ń lẹ̀ wá lóko ẹ lọ bá mi béèrè ẹ̀ sallallahu alaihi wasallam wọ́n ti ní laqad kana lakum fi rasulillah uswatun hasana anabi náà ló gbé kalẹ̀ gbogbo dáadáa ara anabi náà láti kọ́pì ẹ̀ torí pé òun ni al-insan al-kamil ẹ̀dá tó pé torí àsìkò ni ah, pé anabi wa muhammad ó jẹ́ ẹni téèyàn máa ń kọ́pì nǹkan kan látara rẹ̀ tí mo sọ ni pé èèyàn kan já láburú hmm. tánábì sì mọ̀ pa láburú ni gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe béèrè yìí hmm tọ́ba ànábì bá ti ń kọjá gbogbo nǹkan sùtá ní ọmọ kó sójú ọ̀nà bí ẹni kógò sọ́nà bí ẹni kó máa lẹ́ lóko kó máa bú kó máa ṣe gbogbo nǹkan fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ńgbà táwọn sàábì máa sọ pé fún ànábì pé á ah, ìwọ aláyé lọ́run jí ká dáṣẹ̀ rí àfẹ́ni yípa wá kà mélòó lára ẹ̀. Ah, ah. wọ́n sì ní ìzámbẹ́ tàwa kìnnìkan sàwásàwá hmm. ní orin kan nù mọ̀túwà wọ́n ti tẹ́kítẹ̀ dérí asa hmm. wọ́n ní kò sóore fẹ́yàn tó yẹ pé ọlọ́run fún ọ lágbára ó hmm. wá ló fẹ́ ránró bàbá wa Tinubu ní ti ọlọ́run jẹ́ kí àtibọ̀tán wọn dáa àti ń retí kí wọ́n gbélé wọn ọlọ́run jẹ́ kí wọ́n gbélé wọn lọ́wọ́ ọlọ́run á jẹ́ kí wọ́n rí lò àdúrà àkọ́kọ́ ti gbà pé ọlọ́run à ń bẹ ọlọ́run kan wọlé wọ́n wọlé wọ́n wá wọlé náà àwọn arìnrètí pétò kọ́lọ̀n jẹ́ kí wọ́n gbélé wọn lọ́wọ́ gbígbélé lọ́wọ́ náà ọlọ́run ṣe ní rọrùn ọlọ́run wá jẹ́ kí wọ́n rí ìlò ọlá àkókò tá a wà yìí ṣé àwọn èèyàn oníṣẹ́ wọn ni àmọ́yà hmm. àwọn tí ó ti ṣe tí ó dá sí wọn hmm. agbára sì ń bọ̀ wọn wá gbọ́dọ̀ sọ pé agbára yẹn dé káwọn àtòrí ẹ̀ pé ó yá ìzáàmù tàfà àṣà òhun bí sàwà ṣáwà àṣà òhun bí èékánná èèyàn bá gùn bíi ti kìnìún tó lè fi fa owó orí èèyàn kò sóore ń fún ọ bí kò ṣe pé kò ṣe sùúrù ọ hmm. gbọ́dọ̀ fàyà wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn náà ń pè ní islam yẹn ní ń pè ní mùsùlùmí yẹn ní ń pè ní ahlakul islam àwọn ìwà tí islam kọ́ wa nìyẹn pé a gbọ́dọ̀ ránró ọ wá dijọ́ náà ọ wá dijọ́ kan ìgbé tire gbégbé ànábì wá débì kan ọ wá dé ọ̀kọ́kọ́ ọ̀dọ́dọ́ rẹ̀ bí tẹ́ni yẹn ti máa ń ṣe mùsíbà rẹ̀ hmm. ó dé bọ́ọ̀sì ọ̀bù ẹ̀ náà ah, ah. ànábì wá wò pé ah, ma bá lùkọ ya Rasulullah anábì ni àá kò sí nǹkan kan ọ̀rẹ́ wa tí máa ń lẹ̀ wá lóko anábì tó pe lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe lóun náà anábì tó pẹ́ ọ̀rẹ́ àbọ́ta anábì lọ́rẹ̀ wa ni níbo ló wà ẹ lọ bèrè ẹ̀ fún mi wọn àti lè kọsá anábì lẹ́nu wọn lọ bèrè wọn lọ bèrè anábì wa débẹ̀ anábì wa ṣàdúrà fún ọlọ́run fún ọ lálàáfíà nígbà tẹ́ni náà ó gbádùn tán ó gbà ìsìlámù ni. Allah èyí fi rán oró ìsìláàmù nírú ẹ̀ àmẹ́ni tí wọ́n náà sọ̀rọ̀ fún tó yẹ pé ní rúbà hàmí ilẹ̀ wà ni o tó yẹ pé oore tó ṣe ẹyọ kan tí fún yóò sì gbé lọ sọ́dọ̀ àwọn ẹ̀mẹ́ èèyàn tó máa wò pé ẹ̀sìn dà ẹ̀sìn dà bó bá lọ wà lọ́fíìsì ìròyìn bẹ́ẹ̀ ni ojú kan máa gbọ́ látara rẹ̀ pé ah, hmm. ìsìláàmù má jẹ́ kí wọ́n máa pè ọ́ líle hmm. ẹ̀sìn hmm. máa lé ẹ̀sìn máa àwọn máàlì náà sì gbẹ́sìn wá bàbá aṣọ adam jóyé wa pé kiriyónù èsè ebu àwọn kiriyón àwọn ajẹ̀rìnkélo òyìnbó náà gbé kiriyó wọlé yìí wọ́n hmm. máa ní màlẹ́ àwọn aṣọ di ìmọ̀líle wọ́n hmm. jẹ́ kí wọ́n ọ́n boko haram wọ́n pọ̀ lónìí màlẹ́ hùwà tí wọ́n fi mọ̀ pé ah, kódà bó máa sàbúrú wọ́n sún ọkàn gírí ó tún ṣe dáadáa sí wọn iná mayyatallahi ma as-sabirin mayyatallahi ma al-muhsinin gbogbo ẹni tí bá ń ṣe dáadáa bẹ́ẹ̀ ọlọ́run ní òun bẹ pẹ̀lú ẹ̀ Masha Allah ọlọ́run mọ́sàjárí pé bàbá ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run bàbá Sheikh Ayub eh, inú mi dùn púpọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ẹ yanjú pẹ̀lú ṣíṣe dáadáa pé ká tó wà àgọ̀ sí ọ tó wà àìṣedéédé sí ọ ìwọ má tó fa burú pàdé ẹ̀ máa gẹ́gẹ́ bí mùsùlùmí ìwọ ṣe dáadáa sí i ìwọ ṣàánú ẹ̀ mọ̀ fòrò ìyàn ro ẹ̀ torí pé àwọn ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wọ́n ń sọ Islam, lórúkọ tá à jẹ́ wàláì kì í dẹ̀ sórúkọ ìsìláàmù kan láwọn àwọn lẹ́mìí ìdáríjì àwọn tọ́wọ́ mùsùlùmí ọ̀lẹ́mìí ìdáríjì rọ́lọ́pàá o wàláì kì í ṣe wà mùsùlùmí ẹ̀ lérí mùsùlùmí kan kó lóhùn ọ̀lẹ́mìí ìdáríjì mùsùlùmí gidi ìtí jẹ́ mùsùlùmí gangan ìtí jẹ́ islam náà lẹ́mí ẹ̀mí ìdáríjì gan ní jẹ́ islam anabi muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá àfa àti kọfú kọ sún àti kọ wa níjọ́ tá anabi padà wọ̀lú maka lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n lé jáde kó ń lu tí wọ́n hàn lé mọ̀ wọ́n jà lógun wọ́n ṣe gbogbo oríṣiríṣi aburú ni wọ́n ṣe fún anabi níjọ́ tá anabi padà dé lu maka pẹ̀lú agbára tí gbogbo nǹkan ti dọ́wọ́ rẹ̀ kí lànà bí ṣe ìdíhábò wa ń la ká anabi ni ẹ máa lọ ẹ máa lọ kò sí wàhálà kò sí ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ ọlọ́run mọ́sà járí pé àbá nabi nàbì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah kọ́lọ́run mọ́sà wọlá láhàwọlá wọlá kùwọ́tà ọlọ́run bá dó tì í ẹ dàpọ̀ mọ́ wá fẹ́ ìmọ̀ràn kan ẹ ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan but mo tún fẹ́ kẹ́ ẹ tuntun sọ yóò wá bẹ̀rẹ̀ láti àwọn councillor ni o chairman local government ni o àwọn house of assembly ni o rep ni o governor ni o tẹ̀lé president wípé ìgbà tá ìdìbò tá a dì kọjá yìí àwọn tí ó dìbò fún wa eh? sọ yẹ kárí wọn bí ọ̀tá ibi tá a ti ibi tá a ti lọ́nu o hmm. ká máa rí pé ah ah ilé ẹni tí yóò dìbò fún ẹ lọ́lẹ́ sọ́nà síbẹ̀ ṣọ́ọ̀bù ẹni tí yóò dìbò fún ẹ ẹja lọ́lẹ́ sọ́nà síbẹ̀ ṣé bó ti yẹ kó rí nìyẹn dàpọ̀ ìmọ̀ràn láàrin ìṣẹ́jú mẹ́ta. alhamdulilah hmm. alhamdulilah ọlọ́run bá a má da àlàkà yẹn rú gẹ́gẹ́ bí a sọ níbẹ̀rẹ̀ náà pé ẹ̀yin tí ọlọ́run gbé sípò tí ipò ń bọ̀ wá sọ́dọ̀ yín hmm. àbáwọn tí wọ́n ti wà ń bẹ̀ tí wọ́n tún padà síbẹ̀ tó iza kunta fi amri fakum fi muhsina ẹ ṣe dáadáa ń ẹ má wà torí pé tẹ́ bá lẹ́ inú tó bá yẹ ẹni tẹ ara àwọn tẹ́ fẹ́ náà ni tẹ́ bá ti wá gbẹ̀san lára èèyàn méjì ó ti dínkù wa náà ni kò sáǹfààní bí ipò àbí bí nǹkan kan ni fà á tabadẹ fà á náà ẹnìkan náà ni ó bọ́lọ̀n bá ní ó jámọ́ lọ́wọ́ kí sẹ́ni tá a náà kí sọ pójọ ta wa òun náà try man wajada khairan falyahmidillah hmm. wa man wajada ghaira dhalik hmm. ẹni bá rí mi tó yàtọ̀ sí tiẹ̀ náà ọlọ́run ò kọ́ nìyẹn èèyàn pọ̀ nílẹ̀ kọ́lọ́n tó yẹn yìí síbẹ̀ ẹ fi ṣe dáadáa ẹ balance déédéé ó yàtọ̀ sí dọ́gbandọ́gba hmm. déédéé ni kẹ́ ẹ ṣe o dọ́gbandọ́gba ni pé ká gbé orí òjò orí ká pín everybody bẹ́ẹ̀ rárá o ẹni tó nídìí eléyìí ẹ fún un ẹni tó nídìí tọ̀hún ẹ̀fún tó ń kálukú bá nídìí ọ̀nà ni a ṣe. àdúgbò mi ibòmí bẹ iná nínú àwọn aláàmú. ọ̀nà aláàmú. ibòmí bẹ ọ̀nà nínú àwọn aláàmú. Allahu Akbar. ibi tí tó bá yẹ kó ń kálukú ni ẹ ṣe fún ti ń jẹ́. ní adilu ni adala hmm. fil Islam hmm. dáadáa ni ẹja déédéé yẹn náà ni ẹja ṣe hmm. ọlọ́run ó sì bá ọlọ́run kùn yín lápá ọlọ́run kùn yín lọ́wọ́ àti mùsùlùmí inú yín àti christian inú yín àtàwọn tí wọ́n ń jẹ́ gọ́fìnà ìlú kọ̀ọ̀kan àtàwọn ọ̀sọ̀ àwọn assembly àti rep chairman local government councillor gbogbo tí ń jólóyè pátá ọlọ́run máa gbà yín tó bẹ́ẹ̀ ṣe fẹ́ orí ọlọ́run jò tó dáa jù bẹ́ẹ̀ lọ wala àlùbáríkà àwọn ẹni rí wala àlàháùlà wala quwwata illa billahi alazim. mo rò pé gbádùn bàbá wa fadala sheikh imam ayuba torí pé hmm, tá a bá ní kí bàbá ọmọ sọ lọ wàlá ilé oṣù ilé oṣù ṣùgbọ́n a lọ mo ní béèrè láàárọ̀ yìí àwọn èèyàn ti ń dà mí láàmú pé ah, ẹ béèrè béèrè mọ́ ni a ní ẹ fún wa ní béèrè náà káti ẹ̀ wá jẹ́bùn kò sí wàhálà ẹ̀bùn tiẹ̀ tuntun wá wà nílẹ̀ rẹpẹtẹ báyìí kódà sẹ̀mó tún ti dé <laughs> alájà mùsùlùmí Abímbọ́lá Owólawí àwọn náà tún ti kó sẹ̀mó wá wọ́n fún wa ní wheat gbogbo ẹ̀ ni wọ́n kó wá fún wa lórí yín náà ni lágbára Ọlọ́run ẹ̀ sì jẹ ẹ̀bùn náà pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlà á lọ sókè lọ́wọ́ nísìnyí pàtàkì padà dé ṣáàlà á wà béèrè àwọn àfáà á fún wọn lẹ́bùn tiwọn náà wọn á dẹ̀ ṣàdúrà fún wa ẹ wọn ẹ kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem hmm. àwọn èèyàn ti gẹ̀gòdè mi wípé yes àfáìtì ló máa béèrè béèrè láàárọ̀ yìí <laughs> ẹ jẹ́ kí n sọ òfin kan fún yín torí pé ìbéèrè tí mo béèrè kọjá ní tí ò jẹ́ kí n padà pe àwọn èèyàn fún béèrè mọ́ fún béèrè yẹn mọ́ ẹ jẹ́ n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ṣe mistake àkọ́kọ́ ẹlòmíràn kọ text ìbéèrè yẹn mẹ́tẹ̀ẹ̀ta ló yẹ kẹ́ ẹ gbà ẹlòmíì gbà méjì ẹlòmíì gbà ẹ̀yọ̀kan sotiye ìyẹn but ìbéèrè tí mo fẹ́ béèrè yìí mẹ́sẹ̀gì ni o ẹ má pè o pípè kọ́ o orí fóònù nọ́mbà tẹ́ máa text mẹ́sẹ̀gì yín sí rè ẹ jẹ́ n sọ nọ́mbà yẹn fún yín zero seven zero three two six zero two six zero three tó bá wù yín ẹ lè ṣe whatsapp náà ni ẹ lè ṣe mẹ́sẹ̀gì yẹn kó jẹ́ whatsapp whatsapp yẹn tẹ́ máa pè mí torí whatsapp yẹn ó máa ráyè gba mẹ́sẹ̀gì tó pọ̀ so yẹn zero seven zero three two six zero two six zero three ibẹ̀ ni mẹ́sẹ̀jì yín máa wá o ibẹ̀ ni mẹ́sẹ̀jì yín máa mẹ́sẹ̀jì ni òkè ẹ má pè o so ìyẹn number one number two òun náà ni pé orúkọ yín ẹ̀kọ́ síwájú ìlú tẹ́ ẹ ti ń text mẹ́sẹ̀jì ẹ jẹ́ kó tẹ̀lé kẹsẹ̀ wá dáhùn àǹsà yín ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta lẹ́dẹ̀ gbọ́dọ̀ dáhùn tẹ́ bá ti gba mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ máa tó pè yín kẹ́ wá gbẹ̀bùn ìbéèrè náà rèé àkọ́kọ́ béèrè mani aktharul Ambiya. idhikiran bil quran first question man aksarul anbiya zikiran bil quran anabi ọlọ́run wo ọlọ́run dáko ẹ̀ jù nínú alukoran tí ń dáko ẹ̀ tí ń dáko ẹ̀ tí ń dáko ẹ̀ tó kí tá bá kàwé ìgbà tọ́lọ́run dáko ẹ̀ ó pọ̀ ju gbogbo àwọn tó kù lọ. tani number two question mahiya suwaru lati bada bi alhamdu súra àwọn súra wo ni mahiya suwaru lati bada bi alhamdu àwọn súra wo ló bẹ̀rẹ̀ pẹ̀lú alihamudu alihamudu alihamudu àwọn súra kan bẹ̀rẹ̀ náà lọ́kọ́ra tó pé alihamudu lọ́rùn fi bẹ̀rẹ̀ mélòó ni wọ́n kẹ̀rẹ̀ dárúkọ iye wọn ẹ sọ pé súra báyìí súra báyìí súra báyìí súra báyìí ẹ máa kà á. nọmba tírí nọmba tírí ìbéèrè ẹlẹ́kẹta man min alkhulafa irrasidin kana akbar sinnan indama laqiya rabbahu man min alkhulafa irrasidin كان الأكبر sinan عندما lakiya rabbahu nínú àwọn خلفاء rọ́ṣìdín tá a mọ̀ mẹ́rẹ̀ẹ̀rin nípa àwọn kùlàfà rọ́ṣìdín àwọn mẹ́rin ni wọ́n a mọ̀ wọ́n mẹ́rẹ̀ẹ̀rin yẹn ìkan bẹ́nu wọn tó yẹ pé òun ló dàgbà jù kó tó kú òun ló dàgbà jù kó tó kú láàrin ni nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn abẹ́rẹ́ yìí ẹ dáhùn rẹ̀ pápápá ẹni tí àǹsà rẹ̀ bá kọ́kọ́ wọlé òun lápè kó wá gba ẹ̀bùn tó ti yé wa nísìn àwọn atọ́nà wa bá jìn tó fẹ́ pé ọ̀nà wa jìn tá a lè wá sẹ́kọ̀ọ́ á fowó ránṣẹ́ sí wa owó tá a máa fi ránṣẹ́ sí wa ìyẹn ti wà ńlẹ̀ látọ̀dọ̀ alhaji wa abdulrasaq eh, láti ìlú Kumasi ní Ghana wọ́n ti kó yẹn ránṣẹ́ sí wa pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlá àwọn tọ́nà wọn bá jìn àwọn la máa fún ní owó yẹn so kọ́lọ̀ ń dá nǹkan mọ́sàbá ṣe dáadáa fún alhaji abdulrasaq náà àfàsìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ mọ̀mọ́ wa alhaja wa mùsùlùmí abímbọ́lá owólawí táwọn náà ti kó sẹ̀mú àti wíìtì fún wa alhaja wa mariam akórèdé àkíwọn púpọ̀ àwọn náà ní àwọn sàdá àfọkọ àwọn ni alhaji wa murtado akórèdé ní ilé alájẹ nílùú ọlà nílùú Ọ̀ṣun state ọlọmọsàbà kẹ bàbá náà ọlọmọ àforíjì wọn ọlá nẹbi lọ́dọ̀ lọ. afáwa kó tó di pé ẹ máa lọ láàárọ̀ yìí a ní ẹ̀bùn fún yín látọ̀dọ̀ wa professor ahmad Olani salahudeen ẹ̀rí t-shirt àti cap ẹ̀rí ń bẹ̀ látọ̀dọ̀ mọ̀mọ́ wa alhaja wa mùsùlùmí abimbola owólawí ẹ bá wheat ńlá kan tó tóóró ẹ bá nínú ẹrù yín pákéjì náà ni òun náà lágbé kalẹ̀ yìí sẹ́tìrì báyìí bisimilayi rahman rahim alhamdulilayi. alhaja wa mùsùlùmí aláwọ̀ níjú tọ́lọ́wọ́ yìí o gbogbo àwọn tó fún yín ẹ bá dúpẹ́ wọn láàrin sẹ́jú kan. alhaja wa alhaja wa salahudeen. ẹ ẹ ahmed eh, salahudeen. baba wa muslim abimbola wulawi abimbola wulawi eh, ọlọ́run ní eh. fìyín lẹ o ọlọ́run alibarika wẹ ni rí àti alájà mansurat olúwa tó yìí látàrí gbà alájà mansurat ọlọ́run máa bá ara yín sí orúkọ máa ròyìn ọlọ́run alibarika wẹ iléeṣẹ́ wa orísun ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ bàbá wa wà dùà fadilatu sheikh muhammad yusuf abdulkadir ọba ẹkùn sóró ọlọ́run ní fiyínlẹ̀ ogun tọ́lọ́run ti ṣe ní ìdùnnú ọlọ́run ní sọ di bàjẹ́ mo ti ń jọ́ wà dùà láti bí ó ti bẹ̀ débi ó dé ọlọ́run kò ní takú síbẹ̀ ọlọ́run tó máa gbàdúrà wa sí i àfààní olé àwọn aláṣìkí gbogbo àwọn olóyè ọlọ́run wà pẹ̀lú kó wa والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. tó pẹ̀lú ògo ọlọ́run kó tó di pé wọ́n mọ lẹ́jọ́ fi nọ́mbà mi kalẹ̀ fún àǹfààní àwọn tí ẹ bá fẹ́ pè mí bóyá yín náà fẹ́ darapọ̀ mọ́tò abẹ́fẹ́ kẹ́bùn wá fún wa tó rà sí àti nídìí ẹ̀bùn sí o aṣọ tí wọ́n kó fún wa ti fẹ́ tán gbogbo nǹkan ẹni pé mo gbogbo àkọ́ sáfà tó wá bíi ti mi ò fún láṣọ mi ò fún lẹ́bùn mo fún nítẹ̀ mo fún láṣọ gbogbo ẹ̀ ní tí ló ti fẹ́ fìdí jálẹ̀ tó àtúndìdí ẹ̀bùn sí o